وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن ذاتي أدوك بسم الله وبا أترى كيالون صلاة تقبو كل ما با نبي محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé rẹ̀ àwọn àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn ọlọ́run ibi tí a bá tafsir wa dé bẹ̀ náà láti bẹ̀rẹ̀ Allah ta'ala suratul Nahl aya tí a ti dúró aya 69 níbi tí ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ nípa àwọn àrítòmà tó ń bẹ lára kòkòrò náà iṣẹ́ tí kòkòrò náà máa ṣe àti àwọn wáàsí tọ́lọ́nfẹ́ kí a mú látara kòkòrò náà ibẹ̀ ni a fi dúró lánàá lónìí pẹ̀lú ọlọ́run àwọn àlàyé àásùrí lọ síbẹ̀ káàkiri wọnú àyà 70 èyí tí ó tẹ̀lé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا أن اتخذوا من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلوا من كل الثمرات فاسلكي سبل ربك بيلا يخرج من بطونها شراب مختلف ألوانه مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون Thank you.

Àbẹ̀rẹ̀ tútù máa Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ọgbọ aláyé ọba tó ṣe pé èdè ẹni tó bá ṣe ti ní òkè tó bá ríjọ wójá kìyàmà abẹ ọlọ́run nínú títóbi rẹ̀ àti ìdánìkanṣe rẹ̀ nínú ọlá ẹ̀ àtèmi kó kàwákúnú ẹni tí ó kẹ níjọ náà ọba lòun fi ìmà ma kòkòrò oyin lòun tọ́ kòkòrò oyin sọ́nà lòun sì fi tí ó máa ṣe lòun fi máa pé kó máa wá ààyè ibùgbé rẹ̀ sórí àwọn òkè àwọn òkè tọ́lọ́wọ́ bá tó bá sà fún kó máa wá kiri tó bá ti débẹ̀ kó dúró síbẹ̀ bákan náà kó máa wá ìkiri sí orí àwọn agi kì í ṣe gbogbo igi ni oyún máa dúró sí àwọn èyí tọ́lọ̀wọ̀n ọba tó bá ti pa láṣẹ pé lọ dúró sáàyè yìí ibẹ̀ ni ó ti dúró wọ́n ni mẹ́rin ṣún àti nínú àwọn àpótí àbí nǹkan tẹ́yìn ọmọ nìyàn bá ma kalẹ̀ tẹ́ pa léṣe kalẹ̀ pé kó yìí ó máa gbé ní ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga yóò júwe bẹ̀ fún yẹn ibi ẹ̀rí ẹ gbé sí òun ó wà sínú àpótí náà ọlọ́run ọba ní ẹ̀yin kòkòrò yín àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ẹ máa fẹnu bà téètéèté gbogbo àwọn nǹkan èso ẹ máa fẹnu bà wọ́n téètéèté àwọn nǹkan ewébẹ̀ vegetables ẹlẹ́mọ fẹnubà wọn pépèsè káàkiri àtàwọn other plants ẹlẹ́mọ fẹnu gbé wọn ní kúlù samara ní ìtẹ̀bẹ̀ ìdíyà lọ́bi jẹ́ wípé oyin kò ní mú odidi ọsàn kẹta èyí tó bá ti fẹ́ mú bẹ̀ ní òmù ní ni kò ní mú gbogbo mọ́ngòrò èyí tó bá ti fẹ́ mú bẹ̀ ní lọ́lọ́ǹkù kò ní mú gbogbo àgbálùmọ̀ kò sì ní jẹ gbogbo ewé igi ewúro kò ní jẹ gbogbo ewé èyí tó láti fẹ́ mú bẹ̀ ní òmù gbogbo àwọn nǹkan wọn yí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ló pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ Fàtìlòkí ṣubú lára bí kí gbólù láà. Gbogbo ọ̀nà fẹ́wà máa gbà débi àwọn nǹkan tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ṣe yí pátá ọlọ́run ti lànà náà fún wọn pẹ̀lú ọ̀rọ̀. gbogbo ń tí oyin tí ó fẹnu bà pátá lójúmọ́ gbogbo ọmọ tí ó fi débẹ̀ pátá ọlọ́run ti ṣe ẹ̀rọ̀ fún ìdíwọ́ kan ò ní ìdí lọ́wọ́ kó má débẹ̀ torí pàṣẹ ẹnu ọlọ́run ń bá rẹ̀ mi níṣẹ́ bẹ́ẹ̀ yóò ṣe iṣẹ́ náà ọlọ́run bá pa àwọn kòkòrò yìí ó pa wọ́n láṣẹ bí kí wọ́n máa jáde láti lọ máa fẹnu ba àwọn èso pépè ìrìn àjò tí wọ́n wá rìn yìí ìyẹ̀rì tó bu àyà ni iṣẹ́ ìrìn àjò kékeré kó má ba àwa mi wọ́n lára kó má ba àwa kọ́ wọn lágbára kó má ba àwa jẹ́ pé tá bá jáde bí àjò ọ̀hún ṣe jìnnà tí wọn ò ní mọ ibi tí wọ́n ti jáde. ọlọ́run wá ṣe ń fún wọn kò sí bí wọ́n ẹ̀dùn yẹn ṣe gùn tó ó tún padà wálé inú ìwé tí wọ́n ti jáde náà ló tún padà sí ìkan ò ní ṣèṣì wọlé ìmí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló papọ̀ sínú ìtumọ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ pé fásitì túbú làrọ̀ bí túbú lula. Naam. Tẹ́ bá wá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ẹ̀tẹ́ ẹ̀fẹ́mú gbogbo ẹ̀ tí pèsè. Látara nǹkan tẹ́ ti jẹ wọ̀nyí, yàkúrújú mi bútu ní ààrùwà máa jáde láti ẹnu àwọn kòkòrò yìí. Ọlọ́wọ́bọ̀ sọ pé yàkúrújú mi ha. Kò ní yóò máa jáde nínú ìwòjú rẹ̀. mi bútu ní ọlọ́wọ́ bá lo fún torí pé kí nǹkan ó tó dé bátúlù fámù ó yá sí bátúlù ibẹ̀ nìyà àkọ́kọ́ ẹnu nǹkan tí ó lọ ọkù ní ti kọ́kọ́ wá tí pọ́sẹ̀sì bá parí ló tó gba ìdí jáde ọlọ́run wá lé ìdí ń táwọn oyin ń ṣe ẹnu ni ó ti jáde láti inú okun wọn yóò wá gbẹnu wọn jáde ọlọ́wọ́ bá ní ti ń jáde ń bẹ̀ nǹkan múmu táǹpè lóyìn. àwọn tó máa jáde lẹ́nu wọn yìí àwọ̀ wọn ò jẹra wọn funfun àwà ń bẹ̀ èyí tó pupa fẹ́jú fẹ́ sí àwà ń bẹ̀ èyí tó dúdú àwà ń bẹ̀ èyí tó dúdú fẹ́sífẹ́sí àwà ń bẹ̀ lọ́bí jẹ́ pé àwọn oyin kò jẹ́ jẹjẹ kó jẹ́ brown ìgbà ní ìgbẹ́ oyin míì oyin tá ńlá ó lè funfun gbogbo àwọn àwọ̀ yìí yóò mọ̀ rí bẹ́ẹ̀ látara bí tí kòkòrò oyin yìí tó ti sọ́k tó ti fẹnu ba àwọn nǹkan káàkiri èyí tó bá pọ̀jù nínú tó fẹnu bà yìí yóò máa lapa nínú àwọn oyin ńlá tó jáde láàrẹ̀ jẹmọ́ gbogbo àwọn àlàyé ẹgbẹ́gbàl Qur'an gbogbo ń sọ kí ní wọ́n jẹ́ sáyẹ̀nsì kí là ń kọ́ bẹ̀ ọlọ́run ọba tó dá wa kò sí agbègbè kan nínú agbègbè yìí mọ́ ọba kò ta wá lólobó nípa ẹ̀ nínú al-Qur'an ọlọ́run ọba ní kí ìṣìṣà òun náà ọlọ́wọ́ bá ní látara àwọn ń jáde lára kòkòrò yìí ìyẹn orí tá ńlá yẹn bá mọ́ tí ṣe fún àwọn kan nínú àwọn àìsàn fún ọmọ nìyàn fún àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn àìsàn tí ń nìyàn àti níbàámu bọ́lá ọba ṣe fẹ́ kó jẹ́ wòsàn púpọ̀ wá sí oyin ìwòsàn lọ́lọ́wọ́ bá tí ọlá rẹ̀ gba ohun ṣe sáhùn lè lórí ara yìí pé ìwòsàn ń níbi nínú ọ̀rọ̀wọ̀ ṣeikhan al'imamu bukhari àti imamu muslim àwọn ẹgbà àdísì wọ́n gbé jáde nínú síra wa an jabir bin abdullah radiyallahu ta'ala an látọ̀dọ̀ jabir ọmọ abdullah qala sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ tó bí ṣe ọlọ́run bá sọ wípé in kana fi shay'in من أدويتكم أو يكون في شيء من أدويتكم خير òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní táa bá ní ká máa sọ̀rọ̀ nípa oògùn ìwòsàn tó dára púpọ̀ àmẹ́bìnrin fàfí ṣọ́rọ̀tọ̀sì ìjánu nǹkan ìwòsàn tó dára púpọ̀ àmẹ́bìnrin wá dárúkọ mẹ́ta àkọ́kọ́ náà Ànábì ní òun náà ni sharpoti mehjam òun náà ni kéèyàn ó pé dídégò náà máa ń pè kéèyàn ṣe hijama ẹ́ wọ́n lè yàn dégò tí wọ́n fi tí wọ́n ta tí wọ́n wà fà á àbíkí náà máa ń pè kí Yorùbá rẹ̀ dídégò náà ni Ànábì ní ìwòsàn wà mẹ́ Ànábì ní ìwòsàn wà mẹ́ tá a bá sì kíyèsí dáadáa ìwòsàn wà bẹ́ẹ̀. kódà bí nǹkan kan ò ṣèyàn ó kéré jù lẹ́ẹ̀kan lọ́dún tó ìwé ṣe ṣìjáàmà kan fa ẹ̀jẹ̀ dúdú àwọn ẹ̀jẹ̀ bí ìdájọ́ máa ń sọ ẹ̀jẹ̀ dúdú ká fà jáde torí pípọ̀ jù lára ẹ̀jẹ̀ náà nígbà míì a máa ṣokùnfà rẹ̀ ànábì ní ìwòsàn wà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ṣárbàtì asalin oyin ìwòsàn ó wà bẹ́ẹ̀ ọ̀lọ́dẹ̀ àti dìnàrí eléyìí náà ń pè ní àlùkẹ́yì nínú ọ̀nà táwọn alábábú máa ń ṣe òwòsàn nígbà kan òun náà ní táwọn kankan bá ń bẹ lára wọ́n ó fi kankan bọná wọ́n ó fi la ibẹ̀ láti lè fi oògùn sí àbí láti lè mú oró nǹkan tó wà ń bẹ̀ jáde wọ́n máa ń ṣe láti fi ṣe òwòsàn anábì ní wà máa ò hìbò an àkẹ́wì anábì ní bóṣe ẹ̀jẹ̀ pé èmi nífẹ̀ẹ́ kan làmúlà ṣùgbọ́n anábì ò kọ́ ẹ̀yìn náà wà pẹ̀lú ètò túmọ̀ǹsì àwọn gba abẹ́rẹ́ àbá àgbà abẹ́rẹ́ abẹ́rẹ́ ń lu ara wa ní yóò wọnú ara wa kọ́bà ló tu oògùn sínú inú san àbí kó lè tu oògùn síbẹ̀ lóòótọ́ ẹgbẹ́ oògùn yẹn bá ń bẹ̀ ń ta ó lè má tètè ṣiṣẹ́ tó kò wọ ní báyìí lọ so àwọn lárúbáwá nígbà táyé tí ìlàjú àwọn náà ní ọ̀nà tó fún máa ń ṣe wọ́n kù nǹkan yẹn bọ náà ni wọ́n wá fi là á tó bá fi là á wọ́n wá ṣe ìtọ́jú àárín ẹ̀ ṣùgbọ́n ìta fẹ́ mú jáde ń bẹ̀ dárúkọ wípé omi lílá ìwòsàn bẹ́ẹ̀ níbàámu sí ọ̀rọ̀ tí ọlọ́run ọba ti alukura àdìpẹ́ fi í ṣìfà olùmọ̀ Bákan náà, àfáwa Abdullahi Mas'ud kọ́lọ̀ kọ bá yóò sí wọn. Kọ́ọ̀lù wọn alaykum bí ṣìfà ayé wọ́n ní ìwòsàn méjì ó yí ẹmójútó láti lè fi wá ìwòsàn níbi Alákọ̀ọ́kọ́ al'asal oyin a máa wo àárẹ̀ tó pọ̀.

kúfúrù yóò mú kó nùgbáyà bákan náà àìsàn tara àìsàn ara láwọn ọdún kan sẹ́yìn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ìtọ́jú ara mind àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú psychiatric àbáwọn nǹkan tó ní ṣe pẹ̀lú psychological being èèyàn àwọn tí wọ́n ń tọ́jú àwọn èèyàn àwọn ọpọlọ condition ọkàn wọ́n fi gbígbọ́ alukur'an wọ́n fi ṣe ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n ní mental problem so náà lẹ́ẹ̀sì ti rí pé bọ́yọ́ nìkan sì wọ́n dálùjẹ̀ ní ọ̀rọ̀ sílá kò sí ìtàlùjẹ̀ ní ń ṣe di pé ó ń da ọpọlọ rẹ̀ rí lójọ́ mọ́ kátàkátà àlùjẹ̀nú fúnra rẹ̀ kò lè dìtọ́pù rẹ̀ yóò lọ máa dìtọ́pù nǹkan kan lára ẹni ẹni tí sísẹ̀mù ẹni yóò fi dàrú àlùjẹ̀nú ó lọ dúró síbi ọpọlọ ẹni ẹ ọpọlọ wọn àmọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lẹ́sìn ìyàwó ṣùgbọ́n àlùjẹ̀nú gangan kò sí nǹkan tí ó lẹ́ẹ̀dì pé ẹnì kàlùjẹ̀ní kó síla wọ́n sì kéèkó hàn fà jẹ̀ní lórí jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àfa Abdullahi bin Mas'ud wípé bí ṣìṣà ayé ó o ìwòsàn méjì àkọ́kọ́ nínú tá a fi ń ṣe ìwòsàn ìwòsàn bẹ́ẹ̀ al gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń tọ́ka àlàyé ọ̀rọ̀ al gbàtọ́lọ́wọ́ bá ń sọ fún wa nípa ọ̀rọ̀ oyin tọ́lọ́wọ́ bá ń sọ pé tí ṣífà orin náà ọlọ́wọ́ ní ìwòsàn bẹ lára oyin ọlọ́wọ́ ní ta ọ̀rọ̀ oyin ó ń bẹ lára kòkòrò yìí tó ń ti bó ṣe kéré ma ọlọ́wọ́ bá ti fún ní ìlàám ó tọ́ sọ́nà ẹwọ kòkòrò yìí bí wọ́n ṣe máa ma lè wọn concept division of labour bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ̀rẹ́ kòkòrò yìí ní lọ́wọ́ oníkálukú ti níṣẹ́ ọ̀tọ̀ làwọn tí ó máa gbé àwọn kan bẹ̀ àwọn gbé nǹkan kan àwọn ọmọ wo àwọn tí ń ṣiṣẹ́ ni àwọn akọ ń bẹ àwọn abó ń bẹ gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí nípa bí wọ́n ṣe ń ṣètò ìgbésí ayé wọn àti nípa bí wọ́n ṣe ń pòdúsì ọ́nì ọlọ́wọ̀n bá iná ka omi ẹ̀ta fàkàrù wọn ọlọ́wọ̀n bá ní wọ́n náà lọ jẹ́ kókó orí sí dáadáa wá sí wà ń bẹ̀ ẹ̀kọ́ ń bẹ ń bẹ̀ kòkòrò ta ló fi mọ̀ iye fruit tó gbúdọ̀ fẹnu ba kó tó wá lọ pòdúsì oyin ọ́nì iye plant tó gbúdọ̀ stock kó tó lọ pòdúsì ọ́nì ta ló sọ yí ẹ fún ta ló ṣàlàyé níṣọ̀ yẹn fún tí ó kò padà dé àjẹsí tó wá doyin bẹ́ẹ̀ fún tó ní bá sì jáde nínú ilé wọ́n ń pọ̀ yàrá tí kọ́ wá sí jáde lábá ń padà kò ní sí yàrá wọ̀ wọ́n sì lè jẹun látàárọ̀ kó lè kó wọlé tẹ sọ́dù omi dáadáa bẹ̀rẹ̀ ìdáná tó ṣe ní ilé ìmọ̀lẹ́ àwọn tó ń ṣe rìṣáàtì púpọ̀ lórí ọ̀rọ̀ òyìn gan wọn ò torí ẹ̀mọ́ lọ. ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run gbogbo bí nǹkan pátá èèyàn máa dọ́lọ̀ wọn bá mọ̀ ń bẹ́ẹ̀ lọ́sùn mọ̀ tó wá fi kú léṣẹ́ ńlá o áyà tàbí lu àlà ààrùn Thank you níbi gbogbo nǹkan pátá a máa mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ó nìkan là ń jọ́sìn fún àgùdọ̀ jọ́sìn fẹ́ni kankan yàtọ̀ sọ́lọ nínú rẹ̀ ní ọ̀rọ̀ oyin ọlọ́wọ́ bá fẹ́ ká mú ẹ̀kọ́ ká mọ́gbọ́n bẹ́ẹ̀ ومنهم ọlá rẹ̀ ga ìgbà tí ó fi kòkòrò oyin tó fi ṣe wáàsí fún wa ọlọ́run tún wá fi ọ̀rọ̀ tì síbẹ̀ yẹn ó tún wá padà sọ́dọ̀ ara wa gángan bẹ́ẹ̀ bá rí ẹ̀rọ ẹlòmíì lè sọ pé tó ń gbé òun òfojú kan oyin rí bẹ̀lẹ̀ tàbí pé wọ́n wá gbá wà látara oyin bẹ́ẹ̀ sì ni bó rí wà a ń fún sí kun wa fàlẹ̀ àti òbìsìrú wọn. ara rẹ̀ gẹ́gbóra rẹ̀ àmì ọlọ́wọ́ bá ń bẹ lára ìwọ gangan tó ń bá wá bó bá rí tó bá ní gbogbo ìrìn àjò fẹ́ padà lọ síbi ìwọ ọlọ́ọ̀bá ni wọ́n lọ ó kọ́lá ọ̀kún ọlọ́ọ̀bá ní tí gbogbo ń dáa ń sọ ọ̀bá yí ọ ta ló dá ọ wọ́n lọ ó kọ́lá ọ̀kún ọlọ́ọ̀bá yìí ṣe bó ń ló dá yín Bẹ́lúmí tó ń gbọ́ lọ́rọ̀ ọlọ́ tó fẹ̀dá yín lóbi, bó bá mọ́ tó yín, wọ́n lọ ó kọ́lá kọ̀kún ọlọ́ọba ìbẹ̀bà tó dáyé bá tún tó náà ní oṣù payín tó mara tàwà fákùn ẹni oṣù mú í kúrò lórílẹ̀ bí yóò bá yí ọ bàbá bàbá rẹ̀dà níbòlówà ó ti lọ lọ́wọ́ jẹ́ pé àdánwò tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba alágbára ni ọlọ́run lè dẹ́ẹ̀yàn wò ìgbà tó sí ìdáyé gan kó tí máa dánwò ọlọ́run wá ní ọwọ́ lórí nǹkan ọwá ń sẹnu wọ́nàwọ́nà ebú ọjọ́ ẹ̀dá ọmọ tó ṣe pé kò inú oyún ìlàbẹ́ ti kú ta ni dájú òun ah, ìyá rẹ̀ ní ọ̀rọ̀ pọ̀ mẹ́ bàbá òun gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbà ọmọ òrukàn lòun òun wà ń kékeré ni bàbá fún ọ̀tọ̀ nìyẹn alọ́mọ tó ṣe ẹ̀ṣẹ́ wípé inú oyún oní bàbá rẹ̀ kúkú kò dá bàbá mà kò bí wọ́n ṣe gbé ọ̀tọ̀ lẹ́ni tó fún lọ́mú àsìkò tí ó làjú tí ó gbọ́n sí ọ̀tọ̀ lẹ́ni tí ó pè ní yẹ́ ẹ̀ ọlọ́ọ̀bá tó láàrẹ́ ga oníkàrọ̀nú púpọ̀ ká ti bí gbogbo àwọn táàrí yẹn ká mọ tító bí ọlọ́run bọ́ọ̀rọ̀ kòkòrò oyin èyí eyín láti tara rẹ̀ mọ́ lọ́n ẹ̀yìn ara yín bẹ́ẹ̀ ṣe dúró yìí náà wọ́n lọ kọ́lá kọ̀ọ̀kan tó mẹ́rẹ̀ tọwọ́ وَمَوَفَّاكُمْ Ọlọ́run ọba ní ti bọ́ ọlọ́ ọba lòun dá ní. Ẹni tó dá yín náà ni ó pa yín. Ẹni tí ó dá yín kò lè pa Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Nítorí nítorí tí òbó wa máa sọ wípé ẹbẹ̀rù ayé nígbà ọgọ́rùn láti bẹ̀rẹ̀ ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo ìtumọ̀ ẹ̀ náà ni wípé ẹjọ́ tọ́lọ́run náà kó bẹ́ẹ̀ nígbà ẹni kan bẹ̀rẹ̀ ayé nígbà ọgọ́rùn ká bẹ̀rẹ̀ ọlọ́run lẹ́ẹ̀kan ẹjọ́ ẹyẹ kan náà ẹyẹ kúrò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan sọ pé ẹ̀ṣẹ̀ ayé di ọlọ́run ẹ̀rù ń bọ́ mánìyàn kò fẹ́ kú kò fẹ́ kò bẹ̀rù ọlọ́run mọ́ ẹ̀rù ayé lókù tí ń bẹ̀rù táwọn ni wọ́n dá ẹni tí ò dá ní olùpa yẹn ìtumọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ọba wọ́n lọ ó kọ́lá bẹ́ẹ̀sì ni tó bá tún di àsìkò tó bẹ́ mú ń kúrò o náà ni ó parí ọlọ́ọba ọba tó jù wá lọ púpọ̀ ni ọba tó bẹ́ẹ̀ ká mọ̀ wípé ọ̀lẹ wá gbogbo ìgbàtà ń ronú pa lágbára rẹ gan náà ọ̀lẹ́ tún ni wá gbogbo ìgbàtà bá tún lè wípé ó dàbẹ̀ ní wípé agbára wà ọ̀lẹ́ tún ni wá kò ságbára kankan ta ní níwájú ẹ lọ gbogbo nǹkan àdámọ́ ìjú èèyàn àdámọ́ gbogbo tí bá ti ń jẹ́ nǹkan tó lẹ́mìí lára nínú ẹ̀dọ̀ ọlọ́run táwọn ilé ìbò ń pè ní living things nínú characteristics rẹ̀ nínú àṣọ isu rẹ̀ ó náà ni àtàtọ̀ wúrù wa nínú development nínú dọ́ọ̀dù mà pé nǹkan kan ní bẹ lára ẹ̀ yóò máa develop láti stage kan sí stage míì láti stage kan sí stage míì láti stage kan sí stage míì tọ́ba débì kan yóò dé peak tọ́ba ti dé peak ó ti dé ibi tó ṣe wípé point of diminishing return nìyẹn yóò wá tó máa padà wálẹ̀ láti lè mọ̀ wípé gbogbo àìsí ìròyìn ọlọ́run pẹ̀lú pé ọlọ́run ọba ọba àgbàlagbà ọba arúgbó isere ọlọ́run ìjọba ìmọ̀ tó bí ìṣèròyìn ọlọ́run àmì náà láti kà ọba arúgbó ọjọ́

tẹ́fí wá ń sọ ikú ọlọ́run ọba ọba arúgbó ọjọ́ àtìdíkẹ́lẹ́bẹ̀lẹ́ àwọn mùsùlùmí sọ bẹ́ẹ̀ torí pa àmọ́ ọlọ́run àwọn tí wọ́n máa sọ bẹ́ẹ̀ kí lọ jẹ́ kí wọ́n sọ tẹ́lẹ̀ tí wọ́n ní tàwọn ìdí ta ní ọkọ̀ wọn ìdíbọ́lọ́ ń ṣe jẹ́ dáwọn tẹ́jẹ̀ sí kìnnà lọ́lọ́ kìnnìún ẹ̀yà júdà ìgbà ọlọ́run tún dẹranko alágbádá àná

ọlọ́wọ́ bá ní àwọn orúkọ tó dáa tó ní ti màjídí lórúkọ tó ní ẹmọ́ fi ìròyìn tí ó dáa ròyìn ọlọ́run ọba tẹ bá ní ọlọ́run ọba ọba ọba àgbàlagbì tá bá ti ní àgbàlagbà lè yàn ìyẹn sí pé ìgbà di àgbà dàgbà ìpàrọ̀ ló ṣẹlẹ̀ àgbàlagbà ojú ti gbà kan jẹ́ ọmọdé rí tabarruj nìyẹn development nìyẹn gbogbo nǹkan tó bá bẹ̀ ń máa ń develop from one stage síbò míì àlébù ń bẹ fún nǹkan náà àlébù ó wà lára nǹkan náà ọmọnìyàn ń develop ìgbà kan tí wọ́n bá ní àwẹ̀ nínú bedroom tí wọ́n bá ní àwọ̀ pátá gan amàbínú àlébọ́ta láìwọ̀n gangan ọpọlọ ń bẹ nígbà náà ṣùgbọ́n tó develop mọ́ nìyẹn tọ́bá tó di àsìkò kan aláàlẹ́ yẹn ń tamẹ́ ibi tó tún dìbẹ́lọ́pù dé nìyẹn tọ́bá tó di àsìkò kan àti ẹ̀sọ́ wípé mi ò fẹ́ kí bedroom mi kó wà níta mo fẹ́ wà nínú bedroom ibi tọ́kọ̀lọ́ tún dé ń gbà kan nìyẹn tọ́bá tó wá di àsìkò kan ọmọ tó o bí ó sì máa béèrè ta nìyá afẹ́lẹ́ yìí bàbá ọmọ yín náà ni rárá rárá mi ì bí ọmọ pupa ah, ẹ̀ẹ́dẹ́ ọmọ pupa ìyàwó orí igi ní gbọ́ rárá rárá ẹ má dà kan rúpapọ̀ ọ̀nà bàbá ti dàgbà. ìdí ìṣẹ̀lẹ̀ ọpọlọ yẹn ń dìbẹ́lọ̀ ó ti dé sick ó ti ń wálẹ̀ wà máa nu amírùdù nínú kìsì òfin kọ́ńtì. Ọlọ́run ẹni tó bá dàgbà pọ̀ nínú ní owó ọjọ́ bs o tún dá o tún wọ 120 o tún dá lọ o tún wọ 150 ni mọ́tí sí òbẹ̀lẹ̀ àpẹẹlẹ̀ ìlú kọ́lùkì ẹ máa rí wípé àdíkù yóò máa bá nínú dídẹ́gbà rẹ̀ àdíkù ó bá nínú làákàyè àdíkù ó bá lára bí ẹ̀rí àgbàlagbà ní yóò ti wá di ọmọ ékí ìyá mi ń bẹ yóò sì gbalẹ̀ ní nígbà tó ń bẹ lọ́mọ tó ń bẹ ní ẹmẹ́jà lè ṣàgbóde tó ń bẹ dáadáa tó ń bẹ lọ́mọdé lórí àmì ìkẹ́kẹ́ sí pẹ̀lú ìṣàgbó yóò sì lórí ẹwà náà ìyá tẹ́ ń wo ìgbà tán bẹ lọ́lọ́mọdé yóò ti wá di kékeré láì sì ṣe pé wọ́n rẹ̀ ra ara rẹ̀ kúrò wà máa ń ná àmìrí òní náà kí sí òfin kọ́lùkì afálà àtàkùnú wọn. Ọlọ́run bá ní ìbẹ̀rẹ̀ ló ti yẹ kẹ́ ṣe làákàyè pé ọlọ́run kò lè jẹ́ èèyàn. Tẹ́yìn èèyàn tó gbé ẹ̀dàgbà ẹ̀ tún wálẹ̀ bó ní ọlá jẹ́ ń fi ọlọ́run bá wé èèyàn àti gbá tó ti lóun lọ lọ́un tó kú ní àti ẹgbẹ́ tó ń pọ̀ ń lọ lọ ẹ̀ lè sọ pé dàgbà sí ẹ̀ lè sọ pé kéré sí ẹ̀ lè sọ pé darúgbó sí tó èèyàn nìyẹn ọlọ́run bá ní tẹ́ẹ̀ bá dá títóbi ọlọ́run ọba mà tẹ́ẹ̀ bá dá jàlálà ọlọ́run ọba mà látara kòkòrò oyin ara yí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́kẹ́ ti bẹ̀mọ̀ pọ́lọ́run ọba ọba tí kò ṣeé fi wé nǹkan kan ní ليس كمثله شيء وهو السميع البصير الأبر والله خلقكم ثم توفاكم الأبر هنا لبطل دعين tó mọ́ra tàwà fáàkùn àsìkò tó bá ní kó wá ó lò lérílẹ̀ tó bá ti pé o náà ni ó mú yín kúrò ń bẹ́ẹ̀ ó ń lèémù yóò lè èyí tó da èyí tó já fáfá nínú ìṣẹ̀mí yóò lò tún lè yìí lẹ́yìn ẹ̀ gbogbo awa àsìkò tí jíjá fáfá tààfi mọ́ ń ja bí wọ́n ti ń gbé bọ̀ tí níjà tó ti wọ 20 tó ń gbé lọ owó 30 ó ń gbé lọ owó 40 ó ń gbé lọ owó 50 tó bá ti ń da 50 wálẹ̀ àwọn àlèyàbẹ̀sẹ̀ra wa ní dàmbúkú wá bá ti lu ààrẹ̀ àbí níbàmú bí àdámà kó wá bá ṣe rí fífì lẹ́lòmí tí ń dá ẹlòmí ó gbé sí ẹwọ sísì ṣùgbọ́n kò tí mo ṣe wá ṣe tó tọba ti wọ sísì wọn náà ó ti mọ̀ wípé kò dàbí ìsànẹ́mọ́ lẹ́yìn táṣà فأخبره بما فعل المشيب Bọ̀ọ̀bá fẹ́ ṣiṣẹ́ ń bọ̀ọ̀bá gbẹ̀bẹ̀ wọ́n ya asọ́rì, a lè gbé fẹ́ fún ẹfí ó sì wọ́n ni kí ló dé lẹ́nu tó ìjọba fọ́bí ní ọlọ́bẹ̀ yìí tọ́pọ̀lọ́ wọn ò sí ń ni wọ́n rí pé productivity yẹn kò lè dàbí tàná mọ́ àwọn náà náà sì ló débẹ̀ nígbàgbá tó wá fẹ̀yìntì wọn ò tún ní sanwó àfẹ̀yìntì bọ̀rọ̀ ẹ wo Nàìjíríà ẹ wo àdáwò àfáàní àlàlẹ́ ikọ́ ṣọ́dá àbáyà òǹdòyàwó ma ó náà ìgbà ọ̀dọ́ ó jókòó títí tó ronú ìgbà tó wà lọ́dọ̀ Lẹ́yìn ìbá máa sọ ìtí mo fẹ́ mú wà ẹgbẹ́ ìwákà lọ kí èsì ẹ̀wọ̀n bàbá ń gídá nígbà tí ọ̀rọ̀ gídá kọ́ ṣe president tó wọ aṣọ sódà tó bẹ́rí báyìí dọ́kítọ̀ ni ò sí ni ṣùgbọ́n gbogbo wa látàbàmú túláàsì gbogbo ẹ̀kẹ́ tó dúró ìwé wálẹ̀ wọn ò bá kó dọ́kítọ̀ sí ọ lójoojúmọ́ lọ́mọ fún ọ lábẹ́rẹ́ táà sọ pé bàbá ń jí bẹ́ẹ̀ lábẹ́rẹ́ gbà ní ẹ̀kẹ́ tí wọ́n ń pa pé tí èjì ló pa ni gbogbo ó padà padà síbi tó ti bẹ̀rẹ̀ gbogbo ń ti ń dẹ́ yóò padà wá di tí ó ké sí kò ní wù yẹn rí mọ́ gbogbo ìyẹn pátá ọlọ́run ọba fi pòwe fún ẹwà ní kí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rí arúgbó ni ẹ mọ̀ pé ah, ọlọ́run ló mọ̀ sí ayọ̀ ọdún ọgbà síbẹ̀ lọ́mọdé táwa ni wọ́n gbé arúgbó mú jọ bàbá ìyá ń lọ ní gbọ̀n lórí rì oná àti sọlọ́mọdé rí bàbá mi ń gbẹ ẹni tó dáwò ní lọ ògbó ló sọdọ̀ ọlọ́run nígbà á ti jẹ́ ẹgbẹ́ ó náà dámẹ́wàá wò ألا ليت الشباب يعود يوما Ọlọ́ọ̀bá oníwá mínkù máa rọ́dù ilá Ardálù yóò wù, ọlọ́ọ̀bá ni yóò máa wà nínú yín àwọn táà ní kẹ́mi wọ́n gùn ìgbà tí wọ́n bá ti lo àwọn àsìkò ìjáfáfá wọ́n lò wọ́n tún lo àwọn àsìkò tí ìjáfáfá yẹn ti ń lẹ wọ́n á tún lò nígbà bá wá rá gbogbo ìjáfáfá yẹn ò wá ní símá wọ́n ti fẹ́ dàbí liability fúnra wọn gan kò lè dámọ̀ nǹkan fún rẹ̀ mọ́ ọjọ́ orí ó ti pọ̀ tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ìjọ ti yí torí pé gbogbo àwọn tí wọ́n jọjọ lò gbà ogun wọ́n ti kú èyí àwọn máa dun àgbàlagbà púpọ̀ tí bá ń sọ wípé òun rẹ̀ tí tí mò ń sọ bàbá kò yé mi ọ̀rọ̀ nineteen thirteen là ń kà ẹ̀wọ̀ ẹ̀sọ́ mi kò ní rẹ́ni bá a dá sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn títẹ̀lẹ̀ yẹn ṣe ojú wọn egun wọn ti kú ó ti parí ọ̀rọ̀ wa kò wá ní lọ́rẹ̀ kò ní lẹ́ni tí ó bá kán mọ sọ́rọ̀ tẹ̀rẹ̀ sọ́tọ̀ tọ̀rọ̀ ní kíyàn máa sọ̀tọ̀ àlọ́ òṣèlú náà bẹ̀rẹ̀ kò ní sí yẹn Àpàdé ìdáwà màdọ́ kọrùnlẹ̀ lẹ́ni fún tàbí yímú. Sẹ́ntúrì tí wọ́n bí ọ tó bá ti lo sẹ́ntúrì yẹn tán. Gbogbo àwọn tẹ́ ẹgbẹ́jọ lo sẹ́ntúrì yẹn ní tó súnmọ́ ní kó ṣe pé ìwọ nìkan ló kù tó rí ààrẹ. Ẹjọ bẹ̀rẹ̀ ní 1900. Ọwá mánéjì gbé wọ ya 2000 tó súnmọ́ <laughs> ní wípé òun ní rẹ́nì kankan mọ́ wa á ń ta bẹ̀rí ibu àfáà ní ó gbàjèjì láyé ayéwò ìjùbẹ́ lọ lọ́mọ nìyàn wá ń fọwọ́ gbáyà lọ́jọ́ pé ìwọ ni ìwọ ni ìwọ ẹ̀dà kẹ́mì rẹ̀ mọ̀ ẹ̀gùn tèbí torí kẹ́mì ogun náà ló fi ló fi sí gbogbo ẹ̀ ló di kan mọ́ra ló di kan ọlọ́run ẹ̀yà kẹ́yìn rẹ̀ máa gùn lọ ìyà tún nìyẹn lọ́tọ̀ wọ́n wà lọ máa sá ọ sábàbẹ́ jáde ẹ̀ka sábàbà síwájú ìta ìta tó ń sa sí yẹn náà ó dìgbọ́n bá tó dé ká tó gbé wọlé kò lè dá wọlé fún rẹ̀ ètò ọmọ ọkùnrin lẹ́nu kò lè dá padà má ọlọ́run bá láwọn kan ń bẹ nínú yín á lọ wọn lára ẹ̀mí wọn ó gùn débi wípé ilá àrísáré ilẹ̀ ọmọ rẹ̀ ó bẹ̀rẹ̀ ọ̀kan nínú oyún tó ṣe wípé á ẹ̀mí tí wọn lára á wọn padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ ìṣẹ̀mí tó ṣe wípé gbogbo ẹgbẹ́ wọn ti lọ tán àwọn characteristics tí máa ṣẹlẹ̀ tí àwọn ènìyàn bẹ́ẹ̀ ó náà ní pé gbogbo tó ti mọ̀ kò ní mọ́mọ́ gbogbo tó ti mọ̀ kò ní mọ́mọ́ o làwọn olóyìnbó pè ní dementia ó ti jẹun ẹ̀ wà bá ń gbóúnjẹ ìlú á ah, bàbá ó bá jẹ́ ìkàbọ́kọ̀ wájú ní ìgbà wo ni ó kàbọ̀ àà ẹ ti jẹun òun ọmọ ẹ̀bọ́n ń gbé sáàrì wá ní àti ìsinú Ramadan àà inú Ramadan láàpùpà rẹ̀ Ìgbéra wa lọ́mọ̀ ìṣẹ́lé náà ń bá dára ẹ̀yìn, kò ní ìmọ̀ nǹkan kan mọ́ lẹ́yìn gbogbo tó ti mọ̀. Yẹ pòfẹ́sọ̀ lè dáyé gbádùn mọ́, àmì pòfẹ́sọ̀ àmì kìnnìkan àmì ọ̀ tẹ́mi bá gùn òun ò ní pé ọba sọ̀rọ̀ máa torí pé gbogbo nǹkan ní máa rẹ̀ a máa rẹ̀ ọpọlọ náà kò ní lè dùn sí bí i ti tẹ́lẹ̀ wọ́n ni ah, ọba ti dàgbà ọba ti dàgbà wọ́n wá máa fi yíò pọ́ ọlé wọn ò ní sọ pọ̀ ń sarán ẹ̀ pé yorùbá a ní àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn ò ní ní bàbá ń sarán bàbá ti dàgbà ìtumọ̀ ẹ̀ gbé bàbá ọ̀mọdé tí a lọ bí orí ẹlòmíì tí a wá mọ́ ẹjá ẹlòmíì ojú ìwọ̀ 70 years ó ti ń sára ọlọ́nkóso àmẹ́ torípé nínú ìmọ̀ tayé torípé àìsàn tó ní ṣe pẹ̀lú brain dementia ẹlòmíì ń bẹ kìí ṣe pé old age àtẹ́jọ 65 years 70 years ló ti gbàgbé gbogbo nǹkan tó mọ̀ ọlọ́nkóso àmẹ́ Gbogbo àwọn nǹkan wọ̀nyí, aspect kan nìyẹn nípa aspect ètò ìlera, in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ psychiatric, Kùránì dọ́gbọ́n, ó nàbá àwọn ọ̀tàwálẹ̀ lóbó lọ́bẹ̀. Kéèyàn wá jẹ́ specialist or expert níbi yẹn, ọwá fẹ́ kọ pépà, áyà yìí, olè yóò fi fọ́ọ̀mù basis. Tàbí àti Kùránì sọ ń pẹ̀ yes, Kùránì sọ ń bẹ̀. Nìkẹ́ lára alámà, من بعد علم شيئا concept ti dimension yẹn ọlọ́wọ́ bá sọ ọ́nà al-Qur'an as a age of old age tágbà bá dé yóò wá di pé nítorí o ti mọ̀ tẹ́lẹ̀ o ti ní wá màámá ṣùgbọ́n bẹ lára ẹ̀rì wọ́n máa sọ̀rọ̀ bí ẹni wípé afẹ́sùn máa kó ti déèsì ẹ̀mà ògbé àwọn bàbá yìí kí ní ibò olú tí wọ́n ṣe jẹ́ àfáàmí tí wọ́n wọ́rà títí yẹ ló sì máa sọ fún ọ wípé Imam Bukhari Imam Bukhari kọ́ lọ pẹ̀lú ọjọ́ orí ọ̀rọ̀ ọba máa sẹ̀sà àwọn èèyàn bẹ́ẹ̀ pàápàá jùlọ pẹ̀lú ìmọ̀ ìsìn ẹ máa wà àwọn olùmọ̀ ẹ̀sìn ọpọlọ wọn ọlọ́run bá máa ọlọ́run máa pàpù ọpọlọ wọn kìí ṣe nítorí ti wọn nítorí ayé tí ó ṣàǹfààní látara wọn ni nítorí ayé tí ó ṣàǹfààní látara wọn lọ́dọ̀ àwọn àfá aládìsì sì tún ní èyí tá ń sọ yìí kọ́nsẹ́pì kan tún ní lọ́dọ̀ àwọn àfá aládìsì wọ́n ni ah, ò lè gbàdí ìṣẹ́ ẹni ìmá tẹ́ bá rí nínú chain of narration ní àwọn ọdún báyìí ẹ gba àdìsù ṣùgbọ́n láwọn ọdún báyìí ẹ má gba àdìsù torí wípé ó ti ń gbàgbé nǹkan aspect yẹn náà nípa science of hadith aspect kan tún nìyẹn táwọn afáà tún máa ń kojú bọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mọ̀ pé èyàn ò lè jọ́ lọ́rùn láíláí kò sí bó ṣe gbé tán kò bá àmọ́ ògùn jù bẹ́ẹ̀ lọ kò bá ẹ̀jẹ̀ gbẹ̀jì kò bá àmọ́ wo òkè kó mọ̀ wo sọ́mọ̀ bá kó mọ̀ sọ́n tó ṣẹlẹ̀ lọ́la wo tó bá yá wọ́n gbàgbé ara ẹ̀jọ́ wọ́n dúró bàbá tí lóò kọ yí kílẹ̀ pè yí kò mú pẹ̀mọ́. Lìkẹ́ lára alamọ̀ ní bàbẹ̀ ilé ní ṣàì àà. Ọ̀rọ̀ ọ̀bá ní tó bá lọ́kẹ́ mi rẹ̀ ogun àáfọ̀ bẹ́ẹ̀ ẹni yọ máa gùn lọ yọ máa gùn lọ bẹ́ẹ̀ débi wípé gbogbo gbígbá pápá ó ti ló kọjá gbogbo bẹ̀ arúgbálẹ̀ lóòrùn ìṣẹ̀lú èyí tó wá yẹpẹrẹ tẹ́yẹnyẹn lókùn tó wà máa lò tí ẹ̀ ti wá wà ní stéèjì yẹn tí máa ṣẹlẹ̀ ní lè ṣe lára lára lẹ́yìn ìgbà tó ti mọ̀ nǹkan tẹ́lẹ̀ ẹ̀bá tó wá ní mọ̀ nǹkan kan mọ́ àfáwà ibn Kathir wọ́n ní ba'dama kana aliman asbaha la yadri shay'an min al-sand ó ti jẹ́ onímọ̀ tẹ́lẹ̀ ó ti jẹ́ ẹni tó mọ̀ sí tó mọ̀ gbogbo ẹ̀ nígbà ọba tó wáyá gbogbo ohun tó mọ̀ ẹ́ bá tún bí kò ní màmá kò ní yé mọ́ ọpọlọ yẹn sí sarán ló ti máa ṣẹlẹ̀ ní tó pé àti yé dàrú máa lójú bọ́ bá jáde kò ní mọ̀nà ilé mọ́ bàbá kan ń bẹ ẹnu bàbá ọ̀rẹ́ wa kan dè ní orí bàbá yẹn mọ́ ó jáde náà ni kò bá mọ̀nà ilé mọ́ dò ní orí bàbá mọ́ ẹlòmíràn sì ń bẹ kì í ṣe pọ́jú orí ẹ̀ ló dé bẹ́ẹ̀ ààrẹ ni tí ẹ yá ìdí ni ọjọ́ ìbílẹ̀ pẹ̀lú àdúà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí máa ń ṣe anábí ó ní a'udhu bika minal bukhli wal kasal ìrẹ́ ọlọ́run ṣọ́ mi níbi ahun ó sókè èèyàn máa bẹ̀ lọ́run ọlọ́run mọ́sí mi láhun anábí máa bẹ̀ lọ́run lórí ẹ̀ kí ẹ rí ẹni tó bá jẹ ahun ẹ má ṣépè fún èpè ti máa ẹni tó bá lọ jí ahun àdánwò lánìí anábì wa máa ń bẹ lọ́gbọ́ ọlọ́run dákun sọ mi níbi ìwà ahun wàlùkásárì òròjú àdánwò ńlá ni kéèyàn jẹ́ olóòrò bẹ́ẹ̀ bá ní ọpọlọ tó mú bèrèbèrè tó ròjú bá ti kún kò lè láṣeyọrí wọ́n máa sọ̀rọ̀ jùlọ ẹ̀ ń ṣe ìwò òṣèṣe máa ṣe lọ́la àwọn tí ń ṣèyàn wọn mọ́tò ṣùgbọ́n ká dìde ìwúyà ká sì ṣe lójú ẹsẹ̀ irọ́ yóò máa fi dọ́là ni yóò máa fi dọ́là ni tí gbogbo ọjọ́ fi lọ tán nínú ọ̀nà tó sì ń máa fi ba èèyàn níṣẹ́ jẹ́ tó sì fi jẹ́ kéèyàn láti yọrí òròjú lókè sínú ìgbésà yìí nítorí ọ̀rọ̀ kò ṣe kíá tí ó gbà oníṣẹ́jú márùn-ún wákàtí mẹ́wàá ó sì ń bẹ lórí ẹ̀ kí ní ṣe pé kò mọ nǹkan yẹn ṣe ṣùgbọ́n òròjú ẹ̀ máa ṣe máa ṣe in tó kó bá lò ní ìnìyàn kò sẹ́lì ẹ̀kẹ́ tí ń ṣe oníṣẹ́ rẹ̀ ó lọ skúù kò rí yanjú òròjú kí lórí kò lọ́pọ̀lọ́ òròjú ni ó lọ lè tó e kò rí yanjú wọ́n fi jẹ́nu iṣẹ́ kò rí jẹ́ kọ́ kó sá máa sùn kó máa rojọ́ kó máa bẹ̀sẹ̀ gbálẹ̀ àdánwò tí èèyàn máa bẹ lọ́nkọ́lọ̀ kó sọ yẹn bẹ̀ anábì máa ń bẹ lọ́nkọ́ yẹn lọ́n sọ́mi níbi òròjú wàlhárọ̀mù ànábì orí rẹ̀ ọlọ́run sọ́mi níbi kí n wá dogbó ogbó pé ìwà ní mọ tí mò ń tẹ́ná ah, ànábì ọlọ́run kọ́ sọ́mbẹ̀ wà á rí gbálù lè ọmọ ẹ̀mí gúgùn tí ó gùn débi wípé èèyàn máa rìn lọ yóò máa yàgbára kù ní mà ah, ànábì ọlọ́run kọ́ sọ́mbẹ̀ lọ́wọ́ jẹ́ pẹ́ta bá ń tàdúà kámọ̀ ẹ̀lá ẹlòmí ìlóde àwọn bàbá wa afẹ́ máa bẹ̀rẹ̀ ọlọ́run táà tọrọ iná ní kọ́ máa jẹ́ tiwọn lẹ́yìn ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún méjì ọgọ́rùn ọdún mẹ́ta ọdọ́rùn ọdún àwọn bàbá ọdọ́rùn wọ́n ti àmìnà wọ́n ti àmìnà ọ̀ fèsì reality ọgọ́rùn ọdún mẹ́ta ó ní gbẹ̀yàn náà ó ti dàbí àlùjẹ̀nu ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àtọgọ́rùn ọdún kan ọgọ́rùn ọdún méjì yẹn kò pẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹwà ògbà tọ́lọ́run ọba ti ń gbẹ nínú títí ó gbé rẹ̀ sáà mọ̀gbà tó bẹ̀rẹ̀ kò sára rí kò gbàgbé nǹkankan rí ṣùgbọ́n mélòó la ti wà á lò gẹ́gẹ́ bí èèyàn mélòó lẹ ti lò tí ẹ ti lọgbẹ̀rún ọdún ni fẹ́ àríkú ẹ̀ máa ń tọ́ sọmọ́ nítorí o ti mọ̀ tẹ́lẹ̀ o mọ́ láti lè mọ̀ pé èèyàn ò lè jẹ́ ọlọ́run ọba alágbára lọ́lọ́run ọba ọba òun ló dá wa ó jù wá lọ púpọ̀ òun ló ká máa sìn Olọ́ ẹka gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n lọ ó kọ́lá tó mọ́ ẹ̀ta wà fáàkún. ọba ọlọ́ba tó dá yín, ó náà sì ó pa yín tásìkò bá ti tó. Ọ̀rọ̀ ọba yìí náà ni tó bá fẹ́ nínú yín ọlọ́ alẹ́ débi wípé ẹ̀mí rẹ̀ ogun débi wípé yóò wá padà máa lòsẹ̀ ní tó yẹ pẹ́rẹ́ yóò wá ti wípé gbogbo ohun tó ti mọ̀ tẹ́lẹ̀ kò wá ní ìmọ̀ ọmọ ẹ̀yin náà máa wọ àwọn onímọ̀ táyé wọ́n ń pè nǹkan kan ní stages of human development mọ̀rọ́hùlù ọhụrụ ìsàní ẹ̀rì wípé àsìkò kan láwà ní jẹ̀níìn ọlẹ̀ nínú ya wa àsìkò kan ni yẹ́ àsìkò kan ni wọ́n bí wa ìgbà tí wọ́n bí bébì infant ọmọ àsìkò kan ni yẹ́ ṣe sàá ìyẹn tún sọ́nà méjì a ní early childhood a tún ní later childhood ìpele ìpele nìyẹn bá a bá tó kúrò ń bẹ̀rẹ̀ a tún wá wọ adolescent ìyẹn náà ń pè ní mọ́ra láti mọ́ra ọkọ̀ a ní early a ní later tí bá a bá tó kúrò ń bẹ̀rẹ̀ a poverty age of poverty ìyẹn ni mọ́ra láti ròṣìlè tàbá tún gbé bẹ̀rẹ̀ a tún máa gbé lọ a gbé lọ tàbá débìkà àdé tí a tún máa wálẹ̀ kí la wọ́n jẹra wa lójú ọ̀rọ̀ àbánirẹ̀ ayúwálé ìsáàmù bí kàlùkẹ̀rí الذي خلقك فسواك فعدلك نعم Ọlọ́ọ̀bá ní wá rí Al-Insan, ọlọ́ọ̀ní gbogbo gbogbo ẹ̀yin èèyàn pátápátá, àtòlówó onú oyin àti mẹ̀kúnnù Ọlọ́run bá ní kí ló ń kà jẹ, kí ló ń jẹ ń lójú, kí ni nǹkan tí ò jẹ fẹ́ ṣe tọ́lọ, tówó tẹ ní ni, àbíkò tẹ ní ni, ṣe rí ẹ̀rì mà. gbogbo tẹ̀ ń tó lágbára tó yín, kí ló ń jẹ nípa tó yín. ọba náà lọ́ba tó ó sì tò yí bó ṣe fẹ́ rí òun ló ṣe kò gba ọ̀dá lọ́wọ́ kó tó ṣe ọ́ bó ṣe ṣe ọ́ yìí fọwọ́ síbi tó wà fojú síbi tó ó wà ọlọ́run bá nà. ọlọ́run bá tóbi kọjá ẹni tá a rí sí ọlọ́run bá tóbi kọjá ẹni a pàṣì tá a fọpá àmì ìsìn ìdí ni ọjọ́ ìjẹ́ pé gbogbo àwọn aláṣìṣe táláwọn oníṣẹ̀ṣe tọ́bà lọ pàdé ọlọ́ tí wọ́n lọ túbá kámà sin lọ tí wọ́n pa sàgótì tí wọ́n pa ọyàtì tí wọ́n pa òsà ògìyàtì tọ́bà lọ pàdé ọlọ́ bẹ́ẹ̀ wọ́n wù ọ̀nà torí gbogbo tọ́láwọ̀ bá ń sọ kalẹ̀ yìí hújà ni àwùjá ẹni láyé ń jíjẹ àlejò fúnfẹ́ ká tó wá àti fún bàtà bá déwájú ọlọ́run àti gbogbo ẹnikẹ́ni tó bá tún mú èèyàn lọ́lọ́run lẹ́yìn ọlọ́run yálà ànábì ọlọ́run kan ló ń pè lọ́lọ́run ni àbí mọ̀lẹ́kà kan ló ń pè lọ́lọ́run ni abálìjẹ̀nú kan ló ń pè lọ́lọ́run ọba ni ó tún sọ níwájú ọlọ́ ọlọ́run ọba ó tóbi pọ̀ kọjá ọba tá a máa mú nǹkan ní ìpapọ̀ ọmọ láàrin ní inú Qur'an ọlọ́run ọba ọlọ́run lẹ́dí ọlọ́kọ̀ọ́kún mi ń bọ́ afin ọlọ́run ọba ní tòbí mi mo dá yín láti ibi lílẹ̀ ẹ̀jẹ́ nǹkankan tẹ́lẹ̀ tùmọ̀jà alámi ń bá di bá fi ń kó wà lẹ́yìn ti jọ́lẹ̀ tún fún yín lágbára ìgbà wà nípò ọlẹ ìgbà a wà lómi ẹ rí wípé kòkòrò tí ń bẹ kan ń bẹ nínú tó gbé nǹkan lọ síbi tó ń lọ ni omi tẹ rí un tó jáde lára ọkùnrin omi yẹn gangan kò níṣẹ́ tí ó ṣe kí àwọn kòkòrò tí ń gbẹ nínú omi yẹn wọn ò lè survive àfi ká wà nínú omi ẹwọ bó ṣe lọ tó wà airfresh ò lè survive tó bá sí nínú omi ẹrù tá a ti bẹ̀rẹ̀ ló wípé ohun tó jáde lára ọkùnrin gan ihe tí ń dọmọ gángan si omi ẹgbẹ́ bí ò bá fómi ẹ ò lè jáde ò survive ụwa n'ime jáde àsìkò wà ní lílẹ̀ gbogbogbò tí wọ́n rìnrìn àjò rẹ̀ ń ó wá lọ forí sọ àyè tó wọlé sí lára bí mi bá forí sọ ibi tó fẹ́ wọlé sí láàrin obìnrin ọrùn rẹ̀ ọkàn ìrè rè bọ́lẹ̀ bí ilégbé ìlògbé ló ṣe rí nígbà náà tọ́ba ti microscope láti wò bí ilégbé ìlògbé ló ṣe rí ọlọ́run yóò wá pàṣẹ fún ààyè náà tó yá ìwọ́ bẹ̀ tó lè yóò lè wọlé torí pé nǹkan forí sọ yẹn tó lágbára ni èyí tọ́lọ́run bá fẹ́ kó wọlé tó bá ti forí sọ òun ò wọlé tó bá ti wọlé gbogbo àwọn yòókù òní ló wọlé mọ́ ogun wọn ọwọ́ àwọn kan gbúra léèrè ṣe mi ó ṣe náà fún wa ó ti mọ̀kọ́lọ̀ ní plan lórí la wá náà ń fi jọpá wa nìkan ni ká forí sọ ká lọ síbẹ̀ nígbà bá tó wá síbẹ̀ tán yóò wá kó tó wá lọ dúró sílé ọmọ ibi sàmìkíán trip ni ó lọ dúró sí tẹ́lẹ̀ tọ́bá wá pè sá lọ́wọ́ á pàṣẹ fún pé dókítà kan ló pàṣẹ yẹn níjọ náà obìnrin gan tẹ́ ẹ gunra yín tẹ́ ẹ mọ nǹkan kan mọ́ ọlọ́wọ́ àmì ẹ̀rọ iṣẹ́ bẹ̀rẹ̀ ó yá kúrò níbi tó wà yẹn máa bọ̀ ló wà máa bọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí sàgbónú sí sàgbó gan náà pàṣẹ gbogbo nǹkan yẹn Ibi wọ́n súnmọ́ ìyá ẹ̀ náà. Gbogbo àwọn nǹkan wọn yí bí a bá lè ronú jinlẹ̀, kò ní ìdíkà ṣe wá àti fún wọn tó fi ẹkọ ọmọkọlọ nìkan lọ́yẹ kó kò fẹ̀ ṣẹ́sìn kankan tó lè sọ délẹ̀ délẹ̀ báyìí bí Islam. Ọlọ́run bá rúgbọ́ pé ọlọ́run lẹ́bi kọ́lá kọkún ní bá áfín. Èmi ọlọ́run bá mo dá yín láti di lílẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀. Ìgbìmọ̀ lẹ́yìn ìgbà tẹ́ lẹ wọ́n padà bí ní sáyé ẹ̀yìn náà agbára wá ń dé nígbà tán bá kọ́ bí ọmọ ìtú máa kọ́kọ́ lágbára lára ọmọ ọ̀nà lètò méjèèjì ètò méjèèjì ni lágbára rẹ̀ máa ń lágbára púpọ̀ tó gbé náà bá ti bí ọmọ kalẹ̀ lẹ́ẹ̀sì rí wípé yóò fi ètò méjèèjì ẹ̀yìn ẹ̀fẹ̀sẹ̀ ọmọ lélẹ̀ tó lójó náà ẹlẹ́tàdúró lẹ́sẹ̀ iṣẹ́ ta fẹ́ fẹ́fẹ́ pé tẹ́fẹ́ ẹ lè ṣe fẹ́rẹ̀ nígbà náà kò lè ṣe ẹgbẹ́ kọ́ ma bébì ó dúró kó di nǹkan mú bẹ́rẹ̀ di nǹkan mú ó lọ́wọ́ ni kò lè fi gbá nǹkan mú bákan náà ojú tí fi ń wò yẹn ojú yẹn ń rí nǹkan generally kò lè identify color ó kàn ń rí nǹkan generally ni àmọ́ tẹ́rí ètò méjèèjì yìí kò sẹ́ni tí ó sọ fún ọmọ pé bí wọ́n ṣe mọ mú rè kódà ọmọ ní ìtí yóò bá dìde gbé sí lẹ́nu yóò máa forí tú ọmọ yìí ebi ní pàbọ̀ ni bẹ́ẹ̀ sì ni ebi ò pa ìgbádùn tí ń gbá nínú inú orí ẹjọ́ èyí ń bẹ láyé ẹja torí pé gbogbo wa náà la gbégbè sí ayé ẹja ẹwọ ọlọ́run ọba tó lára rẹ̀ ga àfìgbàkagbé inú omi àfìgbàkagbórí ilẹ̀ á tún padà gbé inú ilẹ̀ tábà sọ sínú kànga báyìí pé lọ lu ọ̀sẹ̀ kan bẹ̀ bẹ́ẹ̀ sì ni oṣù mẹ́sàn-án ló lò nínú omi bá má ṣe yan inú omi la wà nínú ìyá wa èèmọ̀ tí wá sí mi ní pé bò ó ò ṣe kó sí wa mú àwọn dọ́gbọ̀n bẹ́ẹ̀ jòkó omi ò ṣe kó sí ọmọ nínú ẹnu ń bẹ àfẹnu jẹun ọlọ́run fẹ́ fẹ́ kọ́ ọmọ wípé bẹ́ẹ̀ bá fẹnu jẹun bóun bá lóyòóyòó ìdodo náà la ti wá ń jẹun gbogbo tó yẹn wá ń ṣe náà lọ máa ń ṣe ó ń yàgbẹ́ ó ń tọ̀ bóò ní bóò ṣe kó sí lẹ́nu sínú omi náà tọ́lọ́wọ́ bá ń rìpléṣì omi ẹni kó mọ́ba ọ̀dọ̀ sí gbogbo nǹkan yẹn kò yé wà ọlọ́run tó ti kéta fún wa láti gbogbo àsìkò yẹn àwọn àrùpa adélé ayé tán àtúnwá ń wá ẹlòmíì ẹlẹ́yin ò lágbára mọ́ ní ìmọ̀ bó ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ níwájú ọlọ́run tó bá déwájú ẹ̀ وفي أنفسكم أفلا تبصرون ọlọ́ọ̀bá ni ẹ̀wòrà ìjẹ ẹ̀tì ara ìdá ọlọ́ọ̀bá mà ọlọ́ọ̀bá yìí tún sọ fún wa pé ní wà tí mọ́jálà ní dáadìdá fi kún wà ìgbàkẹ́lẹ́ ìgbàkẹ́jọ́lẹ́ àpàdà tún sọ ara. Ní ìgbàgbọ́ ẹ̀dì lágbára ká á padà tún sọ níbẹ̀lẹ̀ á padà sọ Ẹ padà wá gbó. Bàbá wa akóredé tàná ọlọ́run bá forí jì bá ní sí wọn. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ yẹn ni mo tó gbọ́ bàbá ó sọ pé ọlọ́mọdé àwọn ìdàrúgbó wọ́n máa ń sọ bẹ́ẹ̀ yóò bó ní kádàgbà kádàrúgbó bàbá ò ní ẹni tó bá ti darí sínú igbó bí wọ́n ti ṣe hósùnù tààlìl lọ́dọ̀ àwọn afọ́nímọ̀ bàlágà wọ́n ní hósùnù tààlìl báwọn ṣe tú nìyẹn wọ́n ní ẹni tó dàgbà tó wá darí inú igbó tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ kọjọ́ sí gbogbo èèyàn máa

ọlọ́run nìkan lọ́ba alágbára onìkan máa jẹ́ tù fún onìkan ló wárí fún bó ṣe wọ ní ṣe máa dẹ́dà ọlọ́run títí ẹlòmíì bọ́lá lè fún láàyè kó lo ẹgbẹ̀rún ọlọ́wọ́ sábà ma ṣẹ̀ta arú nǹkan bẹ́ẹ̀ káwọn olùmẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ náà àwọn àfáà wọ́n kọ odidi tíra lórí àwọn àfáà tí wọ́n lè tó lé ní ọgọ́rùn ọdún láyé orí tíra ń bẹ fi sọ̀rọ̀ nípa wọn tó ṣe pé ìmọ̀ wọn náà làwa tá a la jọ́dọ̀ lónìí wá ń lò ọpọlọ wọn yẹn náà làwa wá ń fi wọlé báyìí ọ̀rọ̀ wọn máa bá tayé mu nítorí pé ihun tó fún ọpọlọ yẹn lókun kò náà lọ́rọ́ lọ àléébù òsì ní bọ́rọ̀ lọ lókùrùgbà tí kùránì bá ti ń bẹ́ ń bẹ̀ ẹ rí bàbá arúgbó bíi tó ti darúgbó tán mo láǹfààní àti rí fídíò kejì kan mo rò pé ní Egypt ni wọ́n bàbá yẹn ń lé ibi sọ̀ láti sàrọ̀wì kò lè mọ̀rọ̀ bí ìgbà tó yàn òní ẹ̀yìn ti tẹ̀tẹ́ yẹn níbi tó gba ọ̀pá ló mú lọ́rọ̀ ẹ̀ òní sáájú tàràwì bàbá ń da kùránì ilẹ̀ wọ́n mọ̀ ògbé tí ah, ẹni bàbá yìí kùránì ti jáde wọ́n wá so àwọn tó so sáfú àwọn èèyàn lọ inú lọ tí ìbá ṣe àlùbáríkà kùránì irú bàbá ẹ̀ kọ̀yẹ́kọ́ mọ́

wọ́n ní pé ẹ̀yìn náà là látàárọ̀ wọ́n yà wọ́n rojọ́ tó ń pẹ̀tọ̀ èyí tó sọ kò rí bẹ́ẹ̀ bó ti yẹ kó rí rẹ̀ ọjọ́ orí ló sì yìí alùbáríkà ìmọ̀ ẹ̀sìn kùránì ni ẹ ọlọ́ọ̀bá iná láàrí mọ́ ń kọ bí ẹ ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni kìí darúgbó kìí dàgbà sí gbogbo àwọn ká máa ròyìn rẹ̀ pẹ̀lú arúgbó ọjọ́ kìní ẹ̀rọ ajúdà alágbádá àná kìní kan ṣe gbá bíi ti gbogbo ti ọba kúrò níbi gbogbo àwọn ìròyìn ìròyìn padà yẹpẹrẹ bó bá ṣùgbọ́n ọba nìkan òun lọ àlàyé kabir ọba tó ga tí nǹkan kan ò tún sí lókè wá gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀mọ́ ọlọ́run ọba ti ròyìn ara rẹ̀ tó inú alukur'an bí ọba wa lé oṣù gbọ́yé bí ọba wa tó wá ní èyí ọ tó wá lọ gbé èrè kan tó sọdọ lọ kí ló fẹ́ sọ tó bá gbogbo alukiyama gbogbo ẹni tó bá ti wá mọ ọlọ́run lọ́lọ́run kò ní tó fi ju kámọ̀ sí lọ gbogbo ìran ẹjọ́sìn kágbé fọ́lọ̀ wọn bá nìkan bó ti wulẹ̀ kí ayé kọ́mọ ẹgbẹ́rù bá ní tó ẹ̀dọ́ ò lè jẹ́ lọ kì í sọ lọ nǹkan ló dá wa ẹni tí ò sì dá wa kò lè pa wá ẹni tí ò dá kò lè ṣe àrísìkí fún wa ẹni tí kò dá kò lè darí àlámọ̀rí wa bọ́lọ̀ ń bá lù ọ́n sábàbí dáadáa fún wa ìwọ ni kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí òòlù ọ́yẹ́ lẹ́lòmíì torí pé ti wà ní àkọọ́lẹ̀ pé lámọ́ ní òjọba látara àdúrà eléyìí ká mọ ọlọ́run ọba ká lè sinmi ká mọ ọlọ́run kọ́kàn wá lè balẹ̀ láyé bẹ́ẹ̀ bá mọ ọlọ́run láwọn agbọ́rin bá fi ń ṣàlàyé èyí èyí ó fòrò láyé èyí dààmú púpọ̀ láyé ṣùgbọ́n tó bá mọ ọlọ́run tọ́lọ́ abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ àdáwò tí wá bá ní ta fi pe ẹ̀dá lọ́lọ́run ọlọ́mọ́tò kàwá àdáwò tí bá ní tó yẹn fi mọ́ pe ẹ̀dá ẹgbẹ́ ní àbí tọ́lọ̀wọ̀n bá dá lọ́lọ́run ọlọ́mọ́tò kẹ́nìkọ̀ọ̀kan wá برحمته يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك pẹ̀lú ọgọ́rọ̀ ọ̀dà tẹ̀síro wa ọ̀dà dúró níbi yìí tó bá tún di ọ̀la lágbára ọlọ́run ẹ̀wọ̀n máa tẹ̀síwájú ọbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sọ́wájú ọ̀la lọ látàrí dáadáa. àkáǹtì mọ́sálásí zero five nine three four four five nine GT Bank. 051 9934459 GC Bank Darus Sunnah Islamic Foundation Mosque kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ́ ṣe àdúró tẹni kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi